ọ̀rẹ́ hu ní ìlìkọ́ ẹ̀. ẹ̀tọ́ wa jìnnà ẹ̀ àmọ́ ẹ̀tọ́ náà jìnnà ẹ̀nọ́wẹ̀ àti pàápà ẹ̀nà ọ̀rọ̀ náà ìka ẹ̀ àjìnnà wẹ̀rẹ̀ àdìsẹ́ náà ìka ọ̀rẹ́ nítorí mo ti àndé ìjàmbá ìṣẹ̀lẹ̀ tòṣìlá ọkẹ́ ní jahannam èyí ní sọ̀rọ̀ ọ̀dùnmá nìyẹn náà ẹ̀wọ̀n ọba náà ọ̀pọ̀ aná rẹ̀ àwọ̀ dàmà dàá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà rẹ̀ bẹ́ẹ̀ má nà jí jí lọ́rọ̀ pẹ́ẹ́ ɔne tura bee yi tura bɛɛ ma ne dɔw ne ŋun ɔnɔrɛ dɔw wɛ ŋun aɖewo de tura la si na de tura la si na ama awɛrɛ ŋun mi ne bolo ɔmɔ nɔ na kuti tɔ bɛ ne bɛɛ ahele bi hele bɛɛ abara wu ɔmɔ nɔ kanyɛ wa ya ɔle tura ya abakɔ ŋun na ɔmɛ ɛfɛ ŋun mɛ ne no ɛlɛ akoko wa ne ɔlɛ kɔmu na ba bɛ de tura wa wi dɛ ɛ dɛ ɛ ba ɔba nya de hwai rɔrɔ na wakɛ na ɔmu e, na ɔle tura dɛ ɛrɛ tɔ sɛmɛ agogo ka ɛ nyɔ e, e, ka tɔ na ɔle tura dɛ ɛrɛ tɔ dɛ aba yi na dɛ ɛrɛ mu na dɛ gɛdɛ tóoro dɛ di na ŋu yɔ tɔ ɛŋuri mɛ nɛnɛ ni ɛrɛ ɛrɛ ana dzi nɛfɛ eyi yɔ tɔ ɛrɛ adzi nɛfɛ dɔkɔ esi ka tɔ ɔnara adzi ɛrɛ adi ɔma ni kɛ tabarak allahu lɛdi najani la lɛdi najani minke ọ̀rẹ́dọ̀gbọ́gbọ́ yà náà ẹ̀dá ọ̀hán hún náà ọ̀rẹ́dọ̀ kúmọ̀ náà ẹ̀dí àná máa ẹ̀rẹ̀ ma. dọ̀kà alhamdulilá alẹ́bi àtàní mẹ́lá yóò fi àhàjàn mí nà áwọ̀lì náà wọ́n á èrè. kẹ́mà àkókò yà wọ̀ òmùlẹ̀ náà ẹ̀dá ikọ́ náà mẹ́ máa dín ẹ̀ ẹ̀ yàn náà máa ẹ̀dá iná fún àbàtì náà dẹ̀rẹ̀ ma. kọ́ ẹ̀ ọ̀rẹ́ ní ìyí ọ̀rẹ́ tó wẹ̀ sí ẹ̀ ẹ̀ yàn lóṣù kọ̀ọ̀kì náà ẹ̀ ثم كفروا ثم آمنوا لن يولد ما يتعجن وقوة بعد وعوان يولد أبن مرام ومن أبن أبن من إبا إنا إما إما لنا ọdam dọm nọ dọrọ mu daka ẹ maa nana di konya ọlẹ ọgọ dọrọ ìdílé mọ dọrọ ìtura wa ẹnyin ahọtọ náà dọwọ ìdí dọrọ ìtura wa ìjẹnyin aka ha de amúnà asọmọ àmì dọmọ ẹkúrẹ ni wọn náà mọ gbọ ah ah lẹyìn àmì wọn náà bá ẹdínlẹ ká bóyá lè gá wa.

ano no vɛkyi ebi ano mɛ kpasɛm ana ɛka wɔn ne lebi ano kasɛm wɔn edibi no goli ebi ɔba ti hu na iron rod na mɛ ɛwɔ no no ɛmɛ ne ɛma ntɛrɛ pɛlɛ ɛma na ɛkyɛ ne la ɛrɛte tu ɛna ɛmɛ na ɛma bɛ mi yɛ yɛ awa ne yɛ yɛ apara mu ɛwɔ na ɛka ayɛ niba na rɛ mu. معنى أنا علمون إحنا نرى هذه الصلاة وأنا عليها دو سمع دعاء وخلق الإنسان ضعيفا تو ضعيف نون قرآن يبيه لسو صراط جنون هم عني هم عني يا أبو كايا ونون دوم نون كاتم هو يكون كياما بني نبدو هنا ما هي وني أريد أموري أو زمن وين ديري kàkà kárí mi yàtọ̀ àná ajé kwẹsí bọ́lá náà dàbà náà abẹ́kọ̀ọ́ ndomori tiẹ̀ dèrè àzá

ɛyin ne de sɛ ɔburu na dɔɔ ɛru no wɔ hɔ lóde wáá iná náà ìka ọba ha ahóhùn ni ọgọ ọnìrè bóyá ẹgbẹ nǹkan ọha enyidó enyidó n'eyin náà ni wàá di nà ẹdọ náà náà jẹnà àwọn wáá iná náà ìka ẹmu nínú báwa bá dé ìtura wọn àwọn wáá iná náà ìka ẹmu nínú báwa dọ̀ na bisono rɔɔsi do mori mi o mori ma naa fɛ yɔ mo na o yɛ bayi nɔna eke si ana ne ba o kekele òun náà ti kolo téńjẹ bẹ́ẹ̀ fi sirọ́ ni o téńjẹ rẹ fi sirọ́ ẹkú ìkìyàmà téńjẹ ilé sirọ́ tó mori ana yẹn hàn nọ ana fi sirọ́ tó mustaqim ana nka ne bìnnì káyì ká wa ana hàrà ẹni sirọ́ tó lànà ana hàrà sirọ́ tó mustaqima pàtàkì wò annabiga omunyo chara we annabiga kana nene ni ko osono uzame anaboron sa sane ni wala tatabi usubula azu sa fi ozi temu temu temu temu ni fatafara kabikum asabili ko ana sa zulu nene wọ́n máa na gàwọn ní tẹ̀mù tẹ̀mù tẹ̀mù ló wá wúlò dé mẹ́rin náà òzè mẹ́rin náà náà fẹ́ẹ̀ jì òzè mẹ́rin náà wọ̀rọ̀. láàrin kùmọ̀tò àkùnbé yẹ́n ní kẹfẹ́ lẹ́nu ẹ̀nà bí sínú mórí àkọ́dà nù ní nanu muri ehu eyi ni la'allakum tattaqun huwa nyangwa he muri ni jalani lahu wa iyyakum min al-muttaqin ama ni se ayi non le annabi alayhi salatu wassalam da o jine pe hun malazin ta afali ne hore ku he do ti nya doka se noka hawa aka ịwọrị gi iwo ha aka hila e na dɔm and draw kekụ kekụ kɛko ɔyɛra ɔyɛra kekụ kɛko ɔyɛra dɔk ayise nɛni ewuze anabi sobol anɔntomori ɔnɔmori ka asena ha asena ŋmani yɔ ɛni ewuze ake sobol ẹni na sahaba sọgbọn yìí anáwó jẹ kí wọn sọgbọn yìí rìdíwọn náà alẹ mẹsàn-án yìí kàmá ni ẹ náà yìí sọgbọn bẹ máa ná láti sọgbọn àbí ìyà ìyà ànúwàáwò jahannamawiya shaitaniya rahimiwiya tijaniya sanusiya sọwọ́nyẹ ṣíà àfáàní bísọ̀yì sọgbọn ànàlẹ́bí aláyé sọlá tó sọlá ọkẹ́ nkonnwa iná nínú ẹ̀ka ẹ̀ bọ̀ bọ̀ yà pọ̀ ẹ̀dí kẹta nǹkan aná ayé bàtà abẹ́. so ẹ̀yẹ́ ní iyì àyè ní islam ẹ̀yẹ́ ní iye mìíràn yẹn ní àgẹ̀ muhammadiya so wà iyẹ iya wà iya àbàngbé ẹ̀nẹ̀bi sobol ànùmọ́lá ti rẹ̀ kẹ́ ẹ̀rọ ẹ̀dí sobol wòlò nyọ́ọ̀bi òwò yìí kò nyá ẹ̀yìn ní nyọ́nsẹ́ mọ́lì kò nyá náà ẹ̀ muhammad sallallahu alayhi wa sallam dani nkonya na sɔrɔ na ye kur'an nkari ni dani nkonya na wɔle ana yi sunna na ɔtaa ɛnyi sakafakadiya nakshapadiya sintɔniya abadanan abanibi ukɔri sɛba ne wòle na yi kenera jaha na ma dɔ la ma mu kuna dɔ wòle ani bi a dɔ ani dɔ abi zan de ɔye dɔ na wɔle ana ne bi dɔ ana aban wa ni ya sɔrɔ yin daa imam na ɔye na dɔ ana to

ọjọ́ àpèjì ọ̀rẹ́ àtẹwà bọ̀ ẹ̀wọ̀n náà fún àdéhùn náà bọ́ọ̀kà roma ẹ̀yà rẹ̀ tọ́lékọ́tò maria tọ́lékọ́tò bakaria tọ́lékọ́tò aniya tọ́lékọ́tò sumaniya ló wá ahẹ́rọ náà ká okòrò dìbí kẹ́lẹ́ àmì ẹ̀ náà nọ́ni. ìjà náà lórí ní píríntì ọ̀ káńtà fíìtì mọ́ni dáhùn àdìtò lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́dẹ dọ́ọ̀dì tẹ̀lé kàfẹ́. àyè hìtìrẹ́lì ọ̀ọ́ ní ìlú hìtìrẹ́lì náà tó yẹ ní ẹ̀kúrán ní ẹ̀ ní morocco ló wà ní kókó lábẹ́ tìjàn àná àfẹ́ yọ tìjàn níyà ẹ̀rọ àná ń lọ bẹ́ẹ̀ lé tìjàn náà rè ẹ̀kọ́ àná yà wà ná tìjàn ní àní tìjàn. wẹ́ẹ́ ìdẹ́ ńdọ́ àìkọ́ ń tún wọ́n ti sẹ́ ẹ̀kọ́ mẹ́rin ti ṣe ìdí tó wọ́n là ń tẹ̀lé. and wàá lé àwọn sọ́nà wọ́n bá yín àtàkùrì sí ẹ̀fẹ́ náà ní láàrin ọ̀rọ̀ yín mọ́álàfà mọ́álàfà tó polówó olùgbẹ̀rẹ̀ kẹ́ni ẹ̀ wọ́n yín wọ́n yín ayábáyé wa olùgbẹ̀ ọ̀bẹ̀ wọn ní ayábáyé wa dẹ́wọ̀ yá máa ẹ̀kọ́ náà ọ̀tà bẹ́ẹ̀ mà mí ẹ̀sìn wàá dá àmì kíláà ní wàhálà kọ̀ọ̀nù náà kà fàájì ẹ̀fọ́ bá kìlọ̀ bá kà mẹ́ẹ̀mẹ́ẹ̀. lọ́wọ́ dọ̀ka ẹ̀rẹ́ bá kùn mọ́ ní ti bá tó ẹ̀yẹ́ bá kùn tó ọ̀sẹ̀ ní jàmbá tó sáàpì. báwo ni sọ́wọ́ àgbàgbọ́ ní ẹ̀ máa yẹ ẹ̀jẹ̀ kàkà ọ̀rọ̀ mi bá ti ti sábà dọ́m sí bídìí ọ̀nà rẹ̀ ọ̀nà rẹ̀ kà ti tún nà. sai da ka san duka awa kan ana ka kalam da wannan ne ora mu doke fata ulata wato ka wa ka kata do kallama in ya tawassal bi surati al-fatiha ne kuma fata ne kan tawassul wala ya ka fata o ya ne ko mu mu ase ka ana ka fatiha dun ma ka don amma ko do ka amla amla udu shakala udu kai ka ta da wa ka fata o ya ne da ka nura na ọdọ akẹrẹ ìgbò bẹẹ ni máa ń rọtọ bàbá kẹyì jáàlìlù ti jáàlìlù bẹẹ bẹẹ ni bẹẹ ju òbò dọlà kẹkẹrẹ jáàlìlù ti kéde òmìnira ni bẹẹ àmì mo lè náà dọ ọwọlẹ ìlú ní ọsẹ ti bí ẹ lẹnu. màá ní ewo wáyé náà náà jẹ́ mi ní wá kàdí. bàbá mi bí ọ̀nà ikọ̀ wúdò mọ́rí yọ̀ọ́ ní ini toro je ku ikiyama agwawo saa ti toro to mu ya na ina onon da ka ne bi ko ka ni suratul an'am ka kul in ka ya lanne innani hadani rabbi umuri ya mara ro tole la dirati mustaqim yona e ka no woro tu ke ke dinan do wo de ha mi dinan do the way of life ya dinan in it life are the ways of my life ẹni kò lánàá rẹ lẹ. kíyàmá mílẹ̀tà ibrahim hanifa Aku kumari ho kọ́tà me àwọn kàkà sọ́mà au hena ìka ya muhammad Au hena ìka àni tábì mílẹ̀tà ibrahim hanifa wọ́n máa kánà mí nà mùsùlùmí òmùsùlùmí tó wọ́n dé tó wáyé o muhammad sọ́mà ọ̀yọ́ rẹ̀ sọ́lá. sáà sọ́tà ní ibrahim àtàwọn báyìí kó kaana ni kò mọ́ni ọ̀rọ̀ òun tó lè lóòrò náà kò máa tiri ń tiri ọ̀dà níbi ibrahima wà ní ibrahima ọ̀yìn náà nàmi ṣíríkù ànkẹ́ ìmọ̀lá ìka kò mọ́ni ọ̀rọ̀ òun tó lè ọ̀dọ́ tó mọ́ni àná muhammad sallallahu alayhi wa sallam àná ń jẹ́ rẹ̀ torí kúló jẹ́ ní ọ̀tọ́ pẹ̀lú àná bá wà lẹ́yìn kàkà anyẹ́rẹ́ náà tó rẹ̀ ní tó tó mọ́ni kẹwàá jọ̀ọ́ náà kẹwàá kẹwàá ɛwanya wɔn chairman de chairman de sɛwọn de gɔvɔnɔ de gɔvɔnɔ sɛwọn de minista de asɔn ɛyɛ ɛhɛ wa kan ne owó ni wọn kaka yɛ hɛ ɛni tɔnna tó ni wa ka hɛ kaka yɛ bɛ ne hɛ ka azɛ ne yɛ ose ka ala an tó mori se ɔmori wa ka na mɛri alahu bayi dun ana fanu naati am karibun fanu n'aji bá a nẹ́tọ́ wọ́n yà gánà ẹnu yà ẹnu yà gáwó àgógùrẹ́gẹ́ ó yà tàn wá hẹ́ọ̀ níwèé domori jẹ́ ẹ̀dẹ́ sọ́tún bákàrọ̀ káàkà ẹ̀mí káàzà ẹ̀mí máa bọ̀ wá dẹ́mi ìwé ni wọ́n bọ́ọ̀lù náà hẹ́zà ni jẹ́ ẹ̀hìn kàmúrí ọ̀ma ni kàmí kàmí náà wọ́n ẹ̀yàn náà fẹ́ wò bá fẹ́ bá àtọ́tò ní ìjọba bá àtọ́tò ní ìjọba ó lè rà kó bọ̀ wà wọ̀ rárá ẹni bọ̀ sí goríkìpọ̀ ọ̀nyá dọ̀ ọ̀nyá yẹ nọmba dìvẹ́ndà ti dìvẹ́ndà ọ̀nyá yẹ ọ̀ àtẹ̀rẹ̀ náà wọ̀ ìsìlámù àwọ̀ yà dàrẹ́ ẹ̀yàn náà iná kan ní òwúrọ̀ yìí àmọ́ da wata na agogo ọ̀nà mẹ́lẹ́lá káwọn ọ̀nà lẹ́lẹ́ ìṣòro náà ní àwọn ọdún ní wùláìkà yàtàkùnà ìlàrọ̀ bí i múlùwọ̀ sílà ọ̀dọ́ wọn lẹ́lẹ́ ìṣòro ọ̀nà ọdún mọ̀ ní fún àwọn ọdún ọ̀sìn ìwọ̀n ìjòyè wọ́n ti rán apá àbáwọ̀ tó àkọ́kọ́ wọ́n á yẹn dúró dùn ṣé wọn ti ṣe ọ̀nà ti ṣe ọ̀nà ti ṣe ìṣe ọ̀nà ti ṣe ọ̀nà ti ṣe ìṣe ọ̀nà ti ṣe ọ̀nà tó mọ̀ ní ṣe ọmọ rí ẹgbẹ́ ọmọ ẹ̀ láwọn ẹ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ìjọ tó ọ láì nánà sọ́ọ̀kà mẹ́ka àwọn ìṣọ́ náà wọn máa yọ ọ̀dọ̀ ilé múrí òjò múrí anáwọ̀ ọ̀rọ̀ ilé ọ̀nà ọ̀rọ̀ ìṣọ̀ tó ń sàbí quran àti sunna tó múrí sallallahu alaihi wasallam wọ́n á sàbí quran ọ̀rẹ́ sunna wéèkú wo gbòòrò annabi sallallahu alaihi wasallam ọ̀kà tààrọ̀ tó fi kùm ṣe é máa náà fẹ́ẹ̀ bá ti náà kan náà nínú máa náà ana ga wa ko da yoro ne lan tadillu ba'di abada we ko e mun yo bere man sabe ono wo muri ati sunne mun to muri hadith an islam aba ya mane amada ka yi an to ko no da da ara wa na e ko no wuri o to qur'an o ka to ko ne ka jọ́sí kan náà lẹ́yìn ìgbà tó ọ̀wọ́ kan ó tó wúlò ìgbà kòkòrò náà ọ̀kà rẹ̀ ẹ̀nà ìtúnà ọ̀wọ́ lẹ́sìn lọ. àmọ́ kitabu wa sunna nan ya ba sa sa jojo na we wannan joji anan ka idan ki untu mai na sahabun ki muri rizwanu na alaihi ajma'in wazna ki sa sa annabi alayhi salatu ka era kwa mo era kwa man non o gahi o gahi o ya ko be o ba ẹ máa ga ìyẹ̀tá lẹ́wọ̀n lórí kẹta anabika ìyá sọlá wàlà hàwùlà wàlà kúwẹ̀tà ìlàbìlà anabika kò lóhùn fi náà àbẹ̀ràkú ẹnagàyì ìsẹ́kìtẹ́nẹ́n ìjọba òtítọ́lẹ̀ àná anabika kò lóhùn fi náà abẹ́ẹ̀ wọn náà ayé nira ilà àhídà ayé gònyà Abali iya, shamsiya, kamariya, nujumiya, aban, abẹ́ẹ̀ni bá rẹ anabi ká kó ló ń fi náà abẹ́ẹ̀ni bá náà ŋura ilà wà hídà yẹ́rì kò ní akẹ́nẹ̀ dáhà tó mo ti sọ̀rọ̀ sọ̀rọ̀ ká yẹ́rì kò ní ànábà ha kọ́ọ̀lá dá anabi ká alẹ́sì takunu alámà alẹ́yìí wà sàhábì ọ̀nàbì sẹ́ kò ní àná ìkìsẹ́wà kẹ́yẹrẹ sàn ní ẹ̀mí sọ̀hájàmì nánì ọ̀nàbì sẹ́ náà ká ọ̀dà.

báyọ̀sán. anabi alẹ́ ìsọlá tó sọlá dọ́kà mi àrà wọn ni ó ṣe é fi súnà mẹ́nu àti súnì hulẹ̀ fa rọ̀ṣẹ̀dẹ̀. dáàni bẹ̀rẹ̀ máa kó ẹ̀rẹ́nẹ́ sàhábù dọ̀ náà kọ́ ẹ̀ náà nánẹ̀ àti súnà ẹ̀ náà ká arọ̀ṣẹ̀dẹ̀ ẹ̀ náà ká ẹ̀nẹ́ rọ̀lọ́dúnrọ̀mẹ̀ alimahadiyi dọ́gbọ́n gbọ́ta dọ́wọ́ wọ́n tó dọ́sí hidaya wa ẹ̀nẹ́ ní alámàtún hidaya. من بعد هؤلاء الإمام النبي أبو بكر عمر عثمان علي رضوان الله عليهم أجمعين ìyí wẹ̀rẹ̀ kan ẹ̀ẹ́dà ọ̀rọ̀ jẹ́ ẹ̀dọ́kọ̀ náà ní gbanyú nẹ́ẹ̀nẹ́nẹ́ni ọ̀hàbí kan ọ̀rọ̀ kàákà ń sí ọ̀rẹ́gbẹ́ ẹ̀rẹ́ sọ̀rọ̀ náà kọ́ ní gbanyú náà sọ̀rọ̀ náà ká ẹ̀jẹ̀ ní kí ó ṣe dáàmì ẹ̀rìn. ẹ̀yìn náà máa mẹ́ka ìdọ́yà ìdọ́yà ẹ̀yẹ bẹ́ẹ̀kì pọ́nrẹ́rì النبي عليه الصلاة والسلام حديث متفق عليه أوكي akọ àbí ìmánì wọn mọ nípa níbi ìkórè ó mọ ní àwọn ẹgbẹ rẹ àgbàlá ká ìmánì ẹ̀ nẹ́ẹ̀mà nìyí ní kéèlò yá láti agbáka tìrìọ̀n anágbáka ní tìrìọ̀ nẹ̀tẹ́n sọ̀rọ̀ àyìn náà nọ nínú sẹ́ńtúrì ọ̀nà ìnáná ẹgbẹ́ yẹn nọ́tọ̀ ọ̀ka ọ̀nà ànyẹ́ ha. ni asọrọ de bolo ẹkọ ọnyá dọkà bàtà bó tó múlò nke kí wọn ẹwì ẹka halaka òmúlò ọgbà nyọ náà ọjọ ìrẹ mi. mọ náwó àyíká ìtú ẹjẹ báyìí náà nyẹ bó ìkì àmà àwọsọ nà lóòn sàkà ẹ̀yẹ́ mi tẹ̀lé mi ṣeré ní à yà á kó dọ́tù wọlé dọ̀ ọ̀gá ọ̀mẹ̀gà fàlà mùtùmá fi lẹ́yìn fọ́tìlì sàhábàtì fàlà mùtùmá fi lẹ́yìn fọ́tìlì sàhábàtì وترك مقامهم لكل خليقة بقى لكل الخليقة من الجن والشياطين وال... والملائكة بقى إجاب لنا

ti àwọn náà lọ wá ẹ ẹyà kó tó farida ọkà náà kì í ṣe ẹ náà má ti jáde mẹka ẹ káyé sàábó tó wọlé kàbẹ kàbẹ yìí kọtọ ti má dàbí di nàmìlà wọn àti wọn kì í hù bíta ẹ kó kátà ẹ náà kọmpẹ́n náà náà yà gà ní ìgù ó ní ìhìnà owó kọta ìhìnà náà dúdú gàdúrú náà wọ́n wà ní kò ìhìnà ìbí ẹsẹ̀ ọ̀ ní sọ̀rọ̀ ìgù á ní ẹ ní kọ̀ọ̀kan ọkì sí ẹ̀ ní kàn án náà wọn náà ɛni ya fɛ tu bari da ɛdɔ ana kɔnɔ wula ni gɛwuna mɔnika dɔɔni ko karisa ha bia nɛ ana ka kɔnfɛn mɛ yɛrɛ wa kɔnfɛn mɛ a fi se wa nɔ yɛrɛ wa bɛ y'a tuma ni ke i gbira dɔw ka ija ni kiwa nɛ ija wa nɛ ok kudama yɛ kudama yɛ this my dear my servant sahabon tumori akari anandɔ akaba ni ayikɔ ayikɔ na. ẹ ọ̀ìmán kàrẹ́ nọ ẹ bẹ ìmàrà ẹ̀ka ẹ̀ ẹ̀dọ́ mọ́ yá ẹ̀. abúlé ibi yusuf ọlọ́dọ̀ lọ́wọ́nù orí ta ọlọ́run tọ́lá ọ̀sáàbí bàbá ìdí sàábí ọ̀nà sàábí orí ni wọn kọ́ka umar usman ali abdulhamid ibn hawf zubair ibn ẹ̀dẹ̀láwà tọ́lhad nubaidillah àti múrímẹ̀ ní owó ọdọ́ka omori yóò rà bẹ́ẹ̀ lọ́rọ̀ ká ẹ̀yìn nìsan náà wọ́n má sábì ọ̀hún tó múlò ọ̀nà báyìí kẹ́lẹ́ náà tọ̀ lọ àbúkí na wúrọ̀ rẹ̀ má bá ní. Láì ní màá nàá kọ́nà gùn bẹ́ẹ̀ àbẹ̀tà. Anyi kí wà náà iná aná iná sá màdá rẹ̀ sà hó. Ìwé kí wọ́n wọ̀rọ̀ náà rẹ̀ àná. Ìlú rẹ̀ yìí na ndị ewure na ndị abalị aka hụ na kwemgbe ene ma na kwa ewure aka aka ọzọ ọma ọla ide edu ọyị ọzọ ọnyọ na ide ekwure ire ama ehe na akwa ekwukwu da aka si ihu ịsa n'aka ndị sama ahụ ya na hụ ma anyị gara ya ndị na ọzọ hụrụ ya ane kakra na mma aka ahụ na azụ na azụ azụ ya na ewu na zan abdu alai ha bin nawajis annabi ka annawajis sani hɔn ma zare nɔ ne asan bi kinaya iman adu bɛ kɔtɔ wɔn ne abanya bɛn na ka bɛn do a dɔkɔlɔ bɛ odi yɛrɛ nɔ ne abanya ne dɛkɛ yɛrɛ ne do a dɛkɛ yi mu abanya kɛntɛ na o ɛnɛ kɛntɛ kɛntɛ bɛrɛ bɛrɛ bɛrɛ ɔdɔ mi de bɛrɛ bɛrɛ o de yamu sunna àwọn ọdẹ yẹ ìjẹjẹ kú rẹ tó fẹ tá kọ máa ní ìmọ yìí àkàrà yìí òní lòkòjà àkàkàrẹ rẹ náà èdè ìdìbò lágàdá lágàdá rẹ náà wọn yìí kẹ ẹnì yìí gbowó ká lọdà rẹ àti dẹka ẹnì lẹni tù polisi ẹ kàtàrí àwọn ẹni dẹka ẹ àrẹ ní ìkẹrẹ níbi o dẹka nù ẹ rà ẹ nà because lákìrẹ dẹkẹ ẹni ìkẹrẹ ti rẹ ẹ ọ ìyàtí ká tó rẹ ká mi ɛɛ ne na yi mi so nana nyi yɛ hyɛ ne yɛ kye aba hɔ yɛ ne ho azɔwa o yɛ hyɛ ne kɛntɛn adi kori yɛ awɔ ara yɛ ne dɛ nɛ na azɔ adi kɔ ɛdɛ ne yɛ ɔ ɛni kɛ ɛdi yɛ wɔ to yɛ ka ɔkɛ ɛdi yɛ ɛ ɛdi ne yɛ yɛ mma na azɔ ɔkɛ awɔ na yɛ pepɔ wɔn ke ehu ne wɔn na wɔn na wɔn na wɔn na ba azɔ wɔn ne ɛɛ yɛ akɔsɛ la du yɛ ne amɔ and that were not maren mo nawo yaro na ko mo yaro na ka duwa sin maren e kai awe ya e ka no je mo nawo oboro je je ya na e ka na je o mo mo yo ko e ko e ke ọ̀rọ̀ tó lè náà nìkan ọ̀nà ọ̀rẹ́ jẹ́ dọ́ọ̀rẹ́ ìdọ̀yìn màá nìkan dírẹ́ bọ́ àwọn. àyìnbó bá bẹ̀rẹ̀ náà nìkan nìkan náà

láàbẹ̀ gánà kánú lẹ́yìn kánú ọmọ àtòwò awùjá mànàná mànà pàrọ̀ kàdúnà awùjá àgọ́rẹ̀ kánú ọmọ ẹ̀kọ́rọ̀ nẹ̀rẹ̀nẹ̀rẹ̀ sẹ́yìn na kọ́rọ̀ dá. mẹ́ka máa yín kàfẹ́ ìtàn ẹ̀ mẹ́ka kàkà wọn náà ẹ̀kọ́ ọ̀rọ̀ náà wà ọ̀sà. àkùdẹ́ ìgbésẹ̀ lọ́sùn kọ́ àná wọn èyàn ló sùn ọmọdé ìsìlẹ̀ ká ẹ̀wọ̀n alákọ̀ọ́lẹ̀ bọ́ọ̀ ìmẹ̀mí ọ̀làkí náà sábà náà sí ẹ́ sábà náà sí láyà àlàmú láyà kìló láyà tàzàkàrò kọ́lé ìlànà máa tàkóró ọ̀rọ̀ mọ́ ni mẹ́ ìlà ìlà ìdè mẹ́ ẹgbẹ́ mi kìdí ma náà mẹ́ ọ̀rọ̀ mẹ́ owó ìkọ̀rọ̀ ọ̀nà ní gáàjà òun wọlé ọ̀rọ̀ náà ayẹyẹ rẹ̀ tó gáàjà iná àbí kúrò gbèsè náà. grouping here and there omuli anayezo guidance omuli sukatayo wehekanaku nabo sukatayo waziroswani byenyi anayezo guidance wamuni guidance waye kwekuwamu guidance eni eyekubuzi omuli kuwahulete ikozomanika ini juman diamani maduono ndeli jotuwamono dieli group anakwabo Because I want to have a good money card. Go ahead, I can go and give me because I still don't have a card. Then, then it is, I know. Ma he uni. Allah min Islam. Umuri wala karika. Eleni uni na ikanen. والسابقون الأولون من المهاجرين والأنصار أني كافلي أنا دوجي أني مهاجرون أنا صاحب دوجي مرور ما كمان مدينة والأنصار حسن مدينة نما قولتو مرس الله صلى الله عليه وسلم والذين تبعوهم والذين تبعوهم أبرنا أستعصدن إيه، أي نتنا نما ما يكون إفا السابقون الأولون من المهاجرين من المهاجرين منهم أبو بكر وعمر وعثمان وعلي وعباس وحمزة بن عبد المطلب وجعفر وخلق كبيرة ومن الأنصار عبد الله بن زيد وسعد بن وسيد وعمرو بن معاذ رضوان الله عليهم اجمعين انا نعاني عبد الله جريد 1 انه بنون nane bɛ nna mi hijira grade two ɛdɛ nna mi ansɔr grade three ɛna sa fɛs na ɛbɛ nɛ yawa omori ka bɛ nɛ ni ɔrɔdi allahu anhu warɔdu anhu omori mi hina yi tuwa dɛnɛ bɛ hina yi tuwi mo na wo ayi ne kpori yi omori wɔn zɔn hara kpɛ mɛrɛ wɔn deɛ wɔn tuzo ne ba wɔn domori wɔn zɔn ne ba adi tu hina yi tuwi.

máa ga òsì ọ̀ntúnmùrì ẹ̀ẹ́dì wọ̀ ẹ̀yìn náírà gbọ́nà ẹ̀ẹ́dì jù mẹ́mbẹ́ máa kẹ́rọ̀ ọ̀sán ẹ̀ẹ́n àkídẹ̀ àgàrẹ́ ìyàgò wọ anyanwó ẹ̀kọ́ náà rí dìnnájà dẹ́sẹ̀ muslim umma ọ̀ dìnnájà dẹ́sẹ̀ amẹ́ríkà zọ́ọ̀lù sàn jama àkàdì oníṣẹ́ jama ọ̀f áfíríkà àmà ètò anyanwó hẹ́n wà wọ̀ bẹ́ẹ̀ ọ̀ bọ̀dùmẹ́tọ̀ kí fún àtẹ̀mùkọ̀rọ̀ kìtàbù àwọn sáà. and e e e na ere ewe nyara ndị ya dị ụdị dị ghara nkụ anyị ezire biliv nke anawụ na ere ọnyọ dị dị ama ya sịnọta sị ịsọta ọsị kọrọ akụkọ akụ nara agaghị ịrakwụ n'ụlọ anyị nọ n'ụlọ ọkụ ị na-eji ma ọ na ọkụ ị nọ akụkọ akụ ya anyị na wọn lè kí tẹ̀lé tó ń jẹ́ ẹsẹ̀ tó lè nani òòlù tó ń jẹ́ ẹsẹ̀ tó wèé tó tó ń jẹ́ ẹkú ìkìyàmà ló wá jẹ ní fúrọ́ọ̀ dáàtú òrùmúra tó ń jẹ́ ẹni ọ̀nà tó ní òòlù tó òzò mú ìhùn tó ń ló wá èkó múlì ònyá kẹ́nẹ̀ àti ìtọ́ta bíi hẹ́kẹ́ àtúrẹ̀ màtírí òun náà ti kíláyì kàtíláyì mọ̀ rẹ̀ wọ́ ìhà ìtọ́nyọ́nyọ́ bẹ̀ sọ́lá bẹ́ẹ̀ ní ìwò tó wá ń lò agbomuli okunkumi ana amere nene bee ni heide edumban bee ni heide edumban bẹẹ kuma yẹ inú mọnú ọyẹ ìbá ọmọ ọba ni dọwọrọ de dọwọrọ kuma yẹ dá àjọ fún ọmọ ọba ni ọmọ ìnáwó mẹsàn án náà ìka yà jù tuntun máa yẹ ní ìdúgba wọn náà اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين اللهم ارزقنا توبة صالحة اللهم ارزقنا توبة صالحة توبة قبل الموت توبة قبل الموت اللهم ارزقنا توبة نسوها يا رب العالمين اللهم إنا نستغفرك فاستغفر لنا اللهم إنا نستغفرك فاغفر لنا اغفر لنا ذنوبنا جميعا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اهدنا صراطك المستقيم اللهم اهدنا صراطك المستقيم اللهم اجعلنا نمشي سويا على صراط مستقيم اللهم اجعلنا نمشي سويا على صراط مستقيم ردنا الى دينك مردا جميلا اللهم ردنا الى دينك مردا جميلا يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم ارزقنا استقامة على الاعمال الصالحة اللهم ارزقنا استقامة على تطبيق السنة اللهم ارزقنا استقامة على تطبيق السنة اللهم ارزقنا استقامة على تطبيق السنة نطبقها في كل حياتنا نطبق السنة ليلا ونهارا أراده أعداؤنا أم لم يريدونه اللهم ارزقنا استقامة على تطبيق السنة ليلا ونهارا فردا وجماعة يا رب العالمين اللهم ارزقنا استقامة سواء أراده حكومة أم لم يريدونا اللهم ارزقنا استقامة على تطبيق السنة سواء أراده سياسيون أم لا يريدونا اللهم أرنا الأجائب قوتك على هؤلاء اللهم أعلي كلمة الحق وأعلي سنة نبيك محمد صلى الله عليه وسلم إنك قلت قولك الحق وكان حق علينا نصر المؤمنين اللهم انصرنا واجعلنا من المؤمنين يا رب العالمين اللهم ارزقنا إيمانا لا يغفل ويقينا لا يتزعزع وقرة عين لا تدوم برحمتك يا رب العالمين اللهم اجعل أعداؤنا متلجلجة أعداء اللهم اجعل أعداءنا متلجلجة الأيدي متنجلدة الأرجل يا أرحم الراحمين إنك على كل شيء قدير وكل من هضر لنا هضرة اللهم اجعله واقعا فيه يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم ارحم ضعف المسلمين اللهم ارحم ضعفاء المسلمين اللهم ارحمهم برحمتك يا ارحم الراحمين وانصر المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم هذا الدعاء منك الإجابة وهذا الجهد عليك التقلان تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انصرنا على أنفسنا أولا وانصرنا على أعدائنا وانصرنا على القوم الكافرين والمنافقين ما علمنا منهم وما لم نعلم إنك على كل شيء قدير اللهم اجرنا اللهم اجرنا مما يعملون اللهم اجرنا مما يعمل أعداؤك يا عز الجلال والإكرام يا رب العالمين يا سميع الدعاء اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى واجعلنا ممن يقال له في الآخرة وهدوا إلى طيب من القول وهدوا إلى صراط العزيز الحميد يا سميع الدعاء يا رب العالمين اللهم آمنا في أوطاننا اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا برحمتك يا أرحم الراحمين يا سميع الدعاء اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجار عليك تكلان تقبل منا إنك أنت السميع العليم تب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم اخلص نياتنا وتقبل حسناتنا وامه حوباتنا ولا تخيب فيك رجعنا واختم بباقيات الصالحات أعمالنا اللهم آمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا اللهم استر عوراتنا وآمن روعاتنا يا سميع الدعاء يا قوي يا عزيز يا قوي يا عزيز أرنا عزتك على جميع الكفار أرنا قوتك على هؤلاء الذين يقتلون المسلمين في كل مكان يا ذا الجلال والإكرام اللهم أرحم الذين يقاتلون في بلاد بلاطو في الجوش اللهم انصر المسلمين فيه اللهم كل من مات منهم من المسلمين اللهم ارحمهم واغفر لهم وكل من مات من الكافرين منهم من أصحاب جندا اللهم منهم عذابا في الدنيا والآخرة اللهم أرنا على جندا يوما أسودا اللهم أرنا على جندا يوما أسودا يا ذا الجلال والإكرام اللهم عليك بجندا اللهم عليك بجندا اللهم دمره تدميرا وكل من يجري وراءه من المنافقين اللهم أرنا عليهم جميعا يوما أسودا اللهم طال ليل طال ليل جنجا طال ليل جنجا طال ليل جنجا طال ليل جنجا طال ليل جنجا طال ليل جنجا اللهم إنه يسبب كتاب أبناء المسلمين ويسبب القتال آباء المسلمين وأولياء عداء اللهم إن جندا قد قتل ودمر ودنس مقدسات المسلمين اللهم أرنا العجائب قدرك في بدرجة اللهم أرنا العجائب قدرك في بدرجة وكل من حمل عقيدته ممن ممن نعلمه ومن لا نعلمه إنك على كل شيء قدير إنك ولي المسلمين وإن الجنة لا مولى له مولاه الشيطان اللهم دمره مع الشيطان اللهم زلزل قدميه اللهم زلزل تحت قدميه اللهم زلزل تحت قدميه اللهم اللهم اعمي ابصار اللهم اعمي بصره اللهم اعمي بصره اللهم أبعد قوتك إنك على كل شيء قدير يا جبار يا عزيز يا جبار اللهم انتقم للمسلمين في بلاد في بلاده اللهم انتقم للمسلمين في بلاده اللهم انتقم للمسلمين في بلاده وأن الأجيب قدرتك على جنة يا ذا الجلال والإكرام إنك على كل شيء قدير ندعوك يا الله ونقر بإجابتك اللهم اللهم استجب لنا اللهم استجب لنا كما وعدتنا برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين وقوموا إلى صلاتكم يرحمكم الله الصلاة قلوبكم استووا أتين جسد قطع جسد ọ̀rọ̀ kọ́kọ́ lọ́nà ní àwọn ọ̀rẹ́ orí wàásùbì kẹta sí ayé màdí ayé wọn. ọ̀wọ́ akpọ̀.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 واضربها للناس لعلهم يتذكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس الملك قدوس السلام المؤمن المهيمن الأمين الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر سمع الله